àti ipa tí album tó kó níbi dáwà Islam ní sókè. Nípa tí àlùfáàmù níbi náà ìbẹ̀rẹ̀ album ìbàdókò náà ni wípé tó náà ní obìnrin Islam lọ́wọ́ lásìkò bí àwọn mùsùlùmí ní ìyẹn ìrànlọ́wọ́ rẹ̀ ní ìpìlẹ̀ dáwà kìrìyà nígbà táwọn òbí táwọn ń dákà sí ọ̀pọ̀lọpọ̀ ọdún náà dábàá sí pàṣẹ lásìkò ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó máa jẹ́ inú ilé rẹ̀ nígbà ń pè ní darul alfam ilé àti alfam àkọ́kọ́ ilé táwọn òbí lò tí wọ́n máa ń kó jọ tí ayé àwọn àgbàtọ̀ kalẹ̀ bẹ́lá kí àgbẹ̀bí lọ́sọ̀ ọ̀sẹ̀lá kó lọ bá wọn níbẹ̀ àbí kó pe ọ̀kan lára àwọn àbí kó kà fún àwọn ẹni tó bá kà fún máa lè kà fún àwọn tó kù ní sábà tó kó lọ nínú dárò àpọ̀ ìgbìnà àpọ̀ ilé rẹ̀ ọ̀nà ìdí lórí kalẹ̀ fún àwọn mùsùlùmí ọ̀gbọ́n tààlà àná. Thank you. Ẹgbẹ́ arábìnrin bèèrè pé ṣé kìí ṣe dandan ni kí ọkọ máa wá sí inú ilé? Ó ti bọ́ọ̀lù. Tó yá kí ẹjọ́ pẹ̀lú èyí kó bá wa sàlàyé lẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́. jẹ́ dandan dúkìá obìnrin àbí dídá rí dúkìá obìnrin wọ́n ní ìṣẹ́ wá lẹ́kọ̀ọ́ fún obìnrin kó náà wò pé kọ́kú ti sọ pé ó ní kàkà lórí dúkìá mi ó sì ṣe wù mí ní màá ṣe kó náà wá ṣe ṣe ọwọ́ mi kú ọwọ́ mi bà ìbí náà wà bẹ́ẹ̀ ó lè dúró dára bẹ́ẹ̀ kí obìnrin kan síbẹ̀ sí ọkọ rẹ̀. Láì ní pé a ti sọ ilé yìí bàtà ń sọ ẹ̀kọ́ ta ilé kọ́lá kàrà àgbéjà. Òyìnbó ti bí àgbéjà bọ́lá ti ní lọ́jọ́ orí ó ju ànẹ́sọ̀tọ̀ àgbàlá wọ́n fi ipò ànẹ́sọ̀tọ̀ àgbàlá wọ́n fi ipò ànẹ́sì lọ́jọ́ orí. Àwọn ìkọ̀kọ̀ tí ó ládàbí òṣèlú ẹ̀ náà àgbéjà òṣèlú ọkọ̀ ń tàkà làbí mú àpèjú òsì àbáṣù náà wá nípa wọn bí ibi kàdájà. Ìrẹ̀lẹ̀ kejì, anígbò ti bí Khadija kò ti jẹ́ ọlọ́rọ̀ tó tún jẹ́lẹ̀ ọlá náà sáàkà láti lẹ́sà ọ̀mádà. Ó rẹra rẹ̀ lẹ̀ fún àdẹ́sọ̀tọ̀ àbẹ́là àtọwọ́ rẹ̀. Kò gbà yí fóun ní kankan. Tò yíyún fún ìyàwó tí máa ń fẹ́ àlùbáríkà ní ọkọ rẹ̀ tó jẹ́ kó ṣe nì. Àdìkàwé pé ní tó bá tẹ̀lé bí ibi ìjọ máa wí wípé àfihàn àti yàrá àti òṣèlè. Ìta wá wí nípa ọ̀tún olùkìyà nínú ìrọ̀pẹ́ ìsàlọ̀ tó wà nílẹ̀. Táwí ni wípé dúkìá ìyàwó ọkọ̀ọ̀kọ̀ lónìí. Bẹ́ẹ̀ náà sì ni dúkìá ọkọ náà ìyàwó kọ́ lónìí ìgbà tí ìyàwó tó lẹ́tọ̀ọ́ àti múnú dúkìá ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí àdínlù hindu ní àdínlù bíyàní ó ní ìgbà tí ọkọ ò bá ṣe ẹ̀tọ́ rẹ̀ bó ṣe tọ́ táàmì náà bí bàbá àtàbà fún hindu wípé kò sí ìmáàlì yìí ìmáàlì tí wà wá ládàkì nínú owó rẹ̀ tí ó bá tó ọ tí ó sì tó àwọn ọmọ rẹ̀ ọ̀nìmọ̀ọ́sì orílẹ̀ ní ó ti fi ojúṣe rẹ̀ lẹ̀ sí òṣè tó sì rí ẹni tí wọ́n bá ní ọ̀tọ̀ nìyẹn àmọ́ ní tó ní òṣèré àyọ̀dà fún ọkùnrin tó yí nìkan àmọ́ pé àwọn jọ ní owó ara wọn rárá níta àti ìbánilẹ̀ ni wípé àmọ́ náà ikọ̀ tàǹtà tíyàwó bá kó dúkìá rẹ̀ lé ọkọ lọ́wọ́ òtúmọ̀ sí kó ti ní dúkìá wọn wọ́n bá mọ́jú tó kó bá ṣe dáadáa ìtumọ̀ rẹ̀ mú ìgbà ìgbéyàwó tẹ̀ fi ọkàn tán ọkọ̀ òun kó máa fún máléèjì dúkìá wọn kò wá túmọ̀ sí wípé kó bí ẹni bíi pé ọlọ́run ta búrẹ́dì tá bá lọ bẹ̀ òun nù. tó a gbọ́dọ̀ gbọ́ yé wọlé wípé alihamudulilayi wọ́n mi ti tẹ̀ wọ́n sí ọwọ́ tẹ̀ nítorí rẹ̀ bó ti wò sí obìnrin lówó tó sáà ti bàbí pé ní financial aid kó wà ọkọ rẹ̀ náà lórí ọkọ mi máa fún lówó oúnjẹ yóò sì máa fún lówó ilé yóò sì máa ra àwùjọ bá lọ́yọ̀ ọ̀dà tó kì í sọ̀rọ̀ àlùbáríkà. Àwọn tó ti bẹ́ẹ̀ náà ìwà àwọn àtàhádé lómìnirin bẹ̀rẹ̀ látọ̀rí ìyá ńlá wa àbí àwùjọ lọ́dà aláǹdà. Àtàwọn tó kò sí pé gbogbo wọn pátápátá wọn máa ń rẹra wọn lẹ̀ fún ọkọ wọn. Àwọn ọkọ wọn sì máa ń rẹra wọn lẹ̀ fún àwọn náà. Àbùkù wọn lámọ̀ ìtàn ìyá ńlá wa bẹ́ẹ̀ náà tó jẹ́ ìyàwó Abdullahi ibn Mas'ud ọ̀bí ọlọ́ọ̀dà ara àmọ́. ọ̀kan lára àwọn àgbà sàárè ni Abdullahi ibn Mas'ud ọ̀bí ọlọ́ọ̀dà ara àmọ́. ọ̀sán ọ̀sẹ̀ kádàrá ní máa ń kó dára àléèrè kòólò nínú àwọn tí àrísìkí rẹ̀ nínú àwọn tọ́lọ̀ ní gbé lọ́wọ́ ni. àmọ́ ìyàwó mi ìyàwó lọ́wọ́ ni. tẹ̀lé pé ìyàwó lọ́wọ́ bẹ́ẹ̀ni àbùdówá ni màá máa bá ìnáwó ìwọ̀lọ́ àrẹ ọ̀sẹ́lá wípé àwọn tó ń máa ń yọ zakati wọn ní nàìjíríà tó ń lẹ́kọ̀ọ́ sí gẹ́gẹ́ bí aláìní nígbà tí ó pọ̀ rà ọ̀pọ̀lọpọ̀ wọn gan-an wọ́n tẹ́ka ọkọ̀ òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ìlú òun lọ. Èyí tó ń fi máa wá lè yọ̀dàkà fún ọ̀sán lè máa yọ̀dàkà fún ọkọ̀ òun náà àmẹ́sọ̀ náà nígbà tí àgbà fún wọn fi bẹ́ẹ̀ ni èyí àdága ìbáraẹni wọn sílà yóò máa jẹ́ ìfọ̀rọ̀ dàda yóò máa jẹ́ sílà pé ọdún wa dára ọ̀rọ̀. ọ̀pọ̀ ti bẹ́ẹ̀ náà lẹ́yìn ìdílé wọn àti bàtà lókèrà láti ẹnìkan kan wọn wípé ní bẹ́ẹ̀ ló máa ń fún ọkọ rẹ̀ ní dàda àmọ́ ìpàdé náà lè kọ́ ìmọ̀ fún ọkọ ọkọ rẹ̀ tó ti ń ta àgbà yóò pẹ̀lú sí ọ̀nà kí àkékàlùkù kọ́kọ́ ó kí àwọn ogun ọkọ rẹ̀ láti rí kíkọ náà ó sì tìyàwó ẹ̀ níyàwó kó máa máa kó máa bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ náà gbogbo ìyàwó ogun ọkọ rẹ̀ láti rí ọkọ náà sì mọ̀ wípé ní ìyàwó ń kùn ní àṣírí ọlọ́run dáadáa ara ti sọ wà. Wọ́n ti bẹ̀rẹ̀ pé kí ni ìgbàlẹ́ fún àwọn ọkọ? tí wọ́n ń gbé ìyàwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ tí wọ́n ní yàgbé wọn kọ́lá tí wọ́n bá jáde gan-an tí wọ́n rí ilẹ̀ tó pé ìyàlágbájá ń bí báyìí mọ́ o pé òun ti ti ó parí ẹ̀. láì pé ní iná àtìkọ́ mú pé wọ́n tako gómìnà ọmọdé sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀ ni ó dà lẹ́yìn ìgbà tí aláwa kọ̀déjà ti kú àgbẹ̀ lẹ́yìn adájú pẹ̀lú àlẹ́yìn tí aláwa kọ̀déjà kú àlẹ́yìn pẹ̀lú àgbà tiẹ̀ tó òkú òsì kó wọn bẹ̀ àyíká lẹ́yìn ìgbà tí wọ́n á dé mẹ̀dínà wọ́n ní àlẹ́yìn pẹ̀lú àgbà tó wọlé lọ àyíká mẹ̀dínà ó ní ìka tí àyíká kọ̀rẹ̀ tó sọ kó tẹ̀ ẹ̀wọ́n wò láti kà ìpè ń bẹ láàrin wọn àti ìtàkìyà bẹ́ẹ̀ náà ni mo kọrin àwọn tó kù náà kódà àwọn tá ń jẹ́ fún ẹgbẹ́ ìtàkìyà ìwọ́n náà fún ọmọ sálámà ló ń àbíbà àwọn táwọn ìtàn táwọn fẹ́ lágbàlagbà àhẹ́bí mọ̀ọ́mọ́ tó rí yíyá ọ̀gbọ̀n ní àwọn ilé tó àwọn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin pàápàá lórí àwọn tó ń pàkíyèsí kò rí ẹ̀sìn ọ̀gbọ̀n àti ìtàkàmì ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ń fọ́ra ọwọ́ àlàyé dáadáa léwu títí tí máa ń fa lọ́pọ̀lọpọ̀ ń gbà bí ìgbélé bí àkéèdè ni o ẹlòmíì máa ń aláìn ara rẹ̀ sí àìdíọ́lọ́jì Yorùbá dàrin àìdíọ́lọ́jì Ìsìlámù wọ́n lára ló tàbí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí lọ́dọ́ pẹ́pẹ́ àwọn ẹni wọ́n fẹ́ àwọn fún àtẹ́bí àwọn mí-ín ẹgbẹ́ wọn àbíkà tí ó wọ́n ní ọdún sí èèyàn lẹ́ẹ̀mejì táyà lọ́dọ̀ sọ́dà máa ń ta kí èkó gbọ́ pé bẹ́ẹ̀ orí pé èmi àgbẹ̀ náà lọ yìí àjọ mú rọ́dà lábájá yìí lábájá náà bákan náà tó wọ́n fọkàn sára wọn. pọ̀sílẹ̀ yorùbá ni wọ́n lọ pé ní ọ̀pẹ̀ yàwó léyàwó ọ̀pọ̀lọ̀ yóò máa ọ̀dọ̀ bá lórí ìdì ní bá dáwọ́ lórí ìdì ara yóò gbóná tí ìwọ ọkùnrin bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ bá ọmọ gbóná tí ìwọ ọkùnrin bẹ́ẹ̀ kí ìwọ ọmọ gbóná tí ìwọ ọkùnrin bẹ́ẹ̀ mo fẹ́ kó ìwọ ọ̀sán ẹlòmí sọ ọ́ lẹ́wọ̀n sí ikú ìtàlùkù làwọn sọ. ọba ìgbéró nìyí nípa ọwọ́ ẹ̀dá ó gbóná ọ̀lẹ̀ orí ẹ̀ gbóná ọ̀rẹ̀ ó gbóná ẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin kì í wọ́n wọ́n wọ́n ìgbẹ́lẹ́ pàtàkì tó ilé yìí ilé ìgbà náà tó dáa lòdù kò sí láìpẹ́ ọkùnrin ẹ̀wọ̀ rẹ̀ kọ́ fẹ́fẹ́ omi yìí tó bá yọ̀ ọ̀dà tó bá yọ̀ ọ̀dà báyìí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ lórí ìwà àdéhùn ẹ̀mí. náà kò káfọ́ mi bá bèrè ẹ̀mí nínú fídíò máa ń kiri kiri táàbù ìṣòro òyìnbó ọ̀nà ti sọ nípa májẹ̀mú májẹ̀mú tẹ̀lé àgbà àkọ́kọ́ àtìyàwó láàyè wípé tó tọ́ ọba fẹ́ẹ́ ti máa yẹ̀mú ṣe. Bàt nínú Fátíwá náà Ahmed ṣe ní àkójá àti ọmọ mọ́kiri. Wọ́n pè ní tí ìyàwó bá ní pé ká pẹ̀lú èyí ni pé ọ̀ọ́fẹ́ òun òun ò ní kò ní bàbá òun. Àtọ̀bá wọn yìí pé ní ọ̀ọ́fẹ́ ìrọ̀lẹ́ àwọn ọmọ gbé. Àmọ́ níjọ́ kan ní ọjọ́ mẹ́rin wọn wá gbé ìlú ọ̀gbìn ọmọ pàṣẹ bàbá káàdà láà olùfọ́jẹ̀ ni. Bí àwọn bàbá kan pẹ̀lú pé ní àálọ́ ṣe ṣùgbọ́n o yíyá bàbá ìdá tó lù olè kan náà ní òkúté kí o ọkọ̀ ọba ti lè fara máa káàdà láà. Tó àwọn ọmọ ìlú ọ̀dà wọlé pé wàhálà láyé kọlọ̀ sí àdéhùn wípé ọkọ̀ obìnrin tí máa ń bẹ̀rù ọlọ́run ọba òní ọkọ̀ ní sàhálà tọ̀lá ọ̀ tọ̀lá ọ̀lọ́dọ̀ lọ́kọ̀ rẹ̀ ipò ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ torí pé kì í sí ìyàwó kiri pé ń béèrè ọ̀la ààbò. tó ó wà nínú ìsàbọ̀ ọlọ́wọ́ sọ̀rọ̀ alẹ́ náà ni nípa wípé ní àwọn àṣà tó dáa ní àwọn àṣà tó dáa tá a gbọ́dọ̀ àpòṣéèkì àwọn òṣèré wa sí nílẹ̀ Yorùbá torí pé àṣà ti jẹ́ kó yọ pé ní ọba ti jẹ́yàwó ọjọ́ ọba tẹ̀lé ti jẹun tó débi pápá ọ̀pọ̀ náà ti ń sẹ̀ àfẹ́rẹ́sì máa la fi gbélé ọkọ̀ àbí ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ àtúmọ̀ ẹgbẹ́ nígbà tẹ́ pé ní èèyàn fi bàyí fọ́ọ̀sì gbélé ọkọ̀ nù láàmú ìṣòkò yẹ kó lóka nínú ìsìlámù títí wàá tẹ̀ ẹgbẹ́ ní wàhálà àwọn náà ní kúrò lẹ́rí àlèyínà bíl màrúfì wàlérí ìjáde àlèyínà dáhùn àkọ́kọ́ àtìyàwó ló ṣí àwọn ìfìsí Bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ lè gba àlékò àbáṣe lórí ayẹ̀. Tò wọ́n ní ìgbàlẹ̀ àmì nígbàlẹ̀ àjà lóòótọ́ àwọn ọkùnrin wọ́n wà akẹ́kọ̀ọ́ àwọn obìnrin by degree àwọn ọ̀dà degree degree ni wípé àlùjáde ọ̀wà múna àtìta ìmá ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ bá ọmọ àlàbá ní wọ́n ní máa àwọn ìgbàgbọ́. Degree kọ́kọ́ yẹn lọ́nà àkọ́kọ́ náà ọlọ́run bá máa máa tẹ̀ bí ọlọ́run bọ́kùnrin ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tí ọkùnrin máa ná ní owó ọlọ́pọ̀lọpọ̀ ló lè gan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko ní láti láti sáìkì ẹgbàlọ́nà alápá olówó bẹ̀rù ẹ̀yọ́ òde obìnrin yóò sì máa di èèyàn obìnrin yóò máa dá mọ́tò tí ń kó iṣu mọ́tò tí ń kó èlùbọ́ obìnrin ọkọ̀ kan náà sì ló ní ohun

àdébàbọ̀ kan wípé gbogbo ẹni tí èyí bá ṣe déédé láàrin àwọn ìyàwó rẹ̀ àdébàbọ̀ kan pẹ̀lú ọdún mẹ́ta pé sábà ti ti sọ̀rọ̀ ìgbà wọn gbogbo wa nígbà náà pé a ṣẹlágbádá lè ti gbé àwọn méjì àtẹ́ta láyé wípé àdáyé ní tọ́wọ́ ìdè máa ń lu ẹ̀yìn yóò bẹ́ẹ̀ sì kò ní ìdílé dáadáa ọlọ́run sọ̀rọ̀ fún gbogbo wa ọlọ́run sọ̀rọ̀ dáadáa ń bẹ tọ́wọ́. Thank you ókè ẹ lè máa béèrè lápò bẹ́ẹ̀ ni. ẹni ilé ìbéèrè pé ẹni ilé ìbéèrè pé pátá ìbá ọlẹ́gbẹ̀ẹ́ pé ìsìláàmù kọ́ wa ní ìtẹríba àti ìwà rere ilé ẹ̀ lè máa tẹ orí sí ìbàdí ẹ̀rọ kú fún àwọn tó bá àgbàlagbà. àwọn èyí lè fẹ́ kí ni ìyàtọ̀ níbẹ̀ láàrin gúúsù làhálì àti dáadáa àti gúúsù jùmà. ẹni tó lè fi sí àwọn ọkọ ní ẹ̀kọ́ láti mọ kí ìyàwó ọmọ rẹ̀ ti ná owó rẹ̀ àti owó tí ó wọlé fún ìyàwó náà ọ̀pọ̀pọ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ pé ṣé kí obìnrin ṣe takọ̀tíṣà ìdábẹ́ ṣe bẹ̀rẹ̀ ni wọ́n ní kí ni ìdájọ́ ọkùnrin tó fi ojúṣe rẹ̀ lẹ́gẹ́gẹ́ bí ọkùnrin kò kò la ìtọ́jú àwọn ọmọ tí ó fi ìyàwó gẹ́gẹ́ fún ara rẹ̀. ó ní ìyàwó àti ìyàwó tó ní ó fi irú bàbá tó pẹ̀lú ara rẹ̀ báyìí. ìjó lẹ́tọ̀ọ́ láti lọ ṣe family planning láti gbọ́kọ̀ tó. ẹni ilé ìṣe ọdún mélòó ní àdé sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn èlú lọ́ta àti nàìjíríà tó tó wáyé ọdún wo ní àdé sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe ìlera lọ sí nàìjíríà ó wá bá ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀dá kò sí gbóyà sí i. bóyá sí ìfẹ́ ìṣe ìkàlẹ́ máa ń wú àwọn ilé ìwò. ẹni tó ìkàtà wà wà nínú ìlànà pẹ̀lú ààyè yín ṣé ìtumọ̀ rẹ̀ ni pé làákàyè obìnrin bá bẹ̀rẹ̀ lórí pẹ̀lú ọkùnrin bí. Wọ́n ní kí ni ó lè mú èèyàn dára àfárá sínú Ramadan. ẹni ilé ìgbé ìjẹ́ tí ṣáájú ìgbé kí èèmọ̀ bàrẹ̀ jẹ́ káàkiri kó máa ń sọ pé ẹgbọ́n lọ́rọ̀ rẹ̀ ọgbọ́n lọ́rọ̀ rẹ̀ o ṣáájú ìlébẹ̀ o ṣáájú ṣe dandan ni kí ọkọ máa wá sínú ààwẹ̀ nínú ilé. Ẹ̀hẹ́ kó wá sínú ààwẹ̀ nínú ilé ẹ̀hẹ́ ilé ẹ̀ta lè kà jáde. Ẹni bẹ́ẹ̀ tí káàkiri bàbá tó lọ wá iṣẹ́ lọ́tọ́ lọ́kọ̀ níyà àbí kọ̀díjà fara rẹ̀ ló tó ń pè fún mẹ́ta nípa gbogbo rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn twenty twenty nípa kọ́ńtìlá ọ̀hún oníṣẹ́ ilé ìran ẹni tó pààyàn lọ́wọ́ bíi ti kọ́ńtìlá kọ́ńtìlá kó wá sí ìbẹ̀rù ní ọ́kùnrin tẹ̀ dáhùn pọ̀ wọn. wọ́n ní kí ìyá ìyàwó ó lọ lórí sábà sí ó wá fẹ́ kí ọkọ ọmọ rẹ̀ san owó ẹni tí àkọ́ ìdára fi dá wọn. ọkọ wa takú pé òun ò ní san yáyàwó yìí wá fẹ́ parí dá ó sì ṣe gbogbo ìgbésẹ̀ láti gba ọmọ rẹ̀ lọ́wọ́ ọkọ̀ tó takú ní sanwó tẹ́jà lábẹ́ àfà o. Ó sì fẹ́ wá ọkọ̀ mi fún ọmọ rẹ̀. Wọ́n ní bíi kí irú ọkọ̀ báwọn wọ́n ní bíi kó ṣe. Ẹ̀jẹ̀ ká rí pẹ́ẹ́lì rẹ̀ lẹ́yìn. Wọ́n ní àwọn gbọ́dọ̀ nínú pátákó nínú pátákó báyìí wípé wọ́n sọ pé ó wà fẹ́ẹ̀fẹ́ àtẹ́jà ti kọ̀ yíká o ọmọ ọdún kọ̀ọ̀kan náà ni wọ́n ọmọ tó sábì ẹ̀sìn náà lọ́gbà tó gbá pàdé ara wọn tó ti fẹ́ra wọn wọ́n ní ẹ bá àtàlẹ́ lórí ilé ìdílé ìròyìn. بسم الله الرحمن الرحيم الوطن ولكن جزاكم الله كل خير في ìbéèrè ẹlẹ́ẹ̀dẹ́ yìí pé bákàtúrò bá rí pé alimami ibùdó hajar rahimahullah ọ̀nà ó pé ṣàǹtàkùn tàbí wọn àfi tó bá torí pé kọ́bọ̀ àdìsẹ́tọ̀ lókà ó yàtọ̀ ló kú kí n gbé ẹ̀díṣàn sí ẹ̀rùtọ̀ lókà tó bá yàtọ̀ gbogbo ìfásitì olùbárí ni àbí àdìrí sọ́ọ̀bà ni àbí àdìsẹ́ ààbò ni àbí ẹ̀díṣàn sáńkọ̀ wá ni àbí kóńtò bí ni ìtàn àdìbárí ni àbí gbogbo àwọn àbá wa wọ́n sọ nípa ìtàn ìyá ńlá wa àbí ìyá àti àdìsẹ́ àdìsẹ́ àdìsẹ́ àdìsẹ́ kò sí ìyàpẹ́ ìpè káàkiriya fìlà àdìyà ọ̀húwà aláàrùn tálá ti báńtà wà ìṣòrí nínú ìlú tó kò sí bẹ́ẹ̀ bọ́ọ̀tù. kí n sọ wípé ní wò ká ó láì sí ìbẹ̀rẹ̀ tó ń bẹ́ tọ́gbọ́ àti tí wọ́n ká tàbí oríṣiríṣi ìtọ́lá àti edition ti ẹ̀ka lóko ní òkè tó kọ́mọ̀ jù nínú wẹ́fẹ̀ẹ́ edition ni ẹni tó bá ní sábà lórí fóònù rẹ̀ tó ìbéèrè àkọ́kọ́ no ọ̀hún ló kọ̀rẹ́ ìdèjì forty to twenty five ọmọ forty years ó ní ìyànlá àdéjà nígbà tí wọ́n ti tẹ̀yàwó ọ̀nà ìsọ̀lá àtàlà ọ̀jọ́ twenty five years ọdún fifteen níbẹ̀ ní láàrin àwọn méjèèjì pàtàkì lọ ka ìfẹ́ ààbò àti àjálù ìyàkálù kòrán ìfọ́tò bí àtàwọn mẹ́tọ́ ìkò náà àwọn ló sọ àwọn ọjọ́ àti oṣù àwọn eléyìí ohun ìyàpá ẹni bẹ́ẹ̀ òsì tó dájú ní pé ní ìyá ọtí ọ̀gbọ́n àti ọlọ́ọ̀dà àdàlà ń sọ. nípa ìtẹríba nínú ìsìláàmù akẹ́kọ̀ọ́ àwọn ọ̀dọ́n kò wọ́n béèrè òun náà bàtà ti béèrè ọjọ́ ìgbọ́lá àtàlàyé ẹ̀ ní kókóró títí ìjẹba ti sọ ìsàmù kọ wa ní wípé àkápọ́nra ẹni lé láti tẹ̀lé ba fún ra wa láyé sàkánlé gbogbo gbogbo eléyìí òun ni ìtọ́jú àti wà ní. ó wá kú yìí nínú ìsìlámù ó wà níbẹ̀ tó wà ní àgbà Yorùbá ó wá kú bóòlù láti fẹ́ máa ti kọ́ láì sí àwọn nǹkan wọ̀nyí. mo fẹ́ sàkánlé ẹ̀tọ́ ìlú lọ bóun náà yóò rẹ̀ sẹ́yìn fún pé tó ń gbé dá dábàjẹ́ yìí kò ní ti dùn. tó ìdáhùn yìí wọn náà kò tán ọ̀kan lára àwọn àgbà fáwọn ilẹ̀ Yorùbá ṣé ń wà àlùwárí wọ̀dà àdáná fún ádàmù àgbàlá rẹ̀ lórí àlẹ́ rahmatullah wọn ti ta àlèrè yìí nínú tí àwọn kan pè ní àtìsílámù pàtàkọ́rí ìwà ìjàmbíyà tó wẹ́n àkọ́wé jáde ìlú mọ́nà wọn ò máa dáńpé ní ìlú bàbá sàlàyé ń bẹ́ẹ̀ áníkà àwọn míì kárọ̀ balẹ̀ ní wọ́n pè ní ìlú ní ilé ìlú àwọn míì káyọ̀ ní abàtà sọ́nù ọ̀nà kàkókè ìlú bàbá ní ilé ìlú kákólẹ̀ ọ̀nà kàkókè ìlú bàbá ní ilé ìlú wọ́n kà ó pọ̀ lọ. àwọn tí wọ́n kọ wa tí wọ́n kọ wa mọ́tò àbí táwọn àti kàbálò sí náà alẹ́ bí ẹ̀rẹ́ ìrànlọ́wọ́ àwọn náà àwọn tẹ̀ ìkọ́dà àwọn dá lébi wípé ní àbátẹ̀ fún yàn ẹ̀tọ́ tí àtẹ̀sáńtẹ̀ fún mú òròjọ́ lọ́jú ọlọ́run ìbára bàbá rẹ̀ tó pé ká bá pàdé ara wa asálámà sàlámà ti lọ. àyẹ̀dẹ̀ á ní ìlọ́wọ́ ǹjẹ́ ó lè tẹ̀kún ànábì ní pé láà àyẹ̀dẹ̀ kò láwọn ìsìlámù yìí. Dẹ́nì, nítorí wọ́n á fa àwọn àmì ìlà pé ní ìtẹríba ìtẹríba bẹ́ẹ̀ pé ní yóò mú ìlú ṣe pẹ̀lú àwùjọ kọ̀ọ̀kan pẹ̀lú àwùjọ kọ̀ọ̀kan. Gbogbo ọlá mà ìpè tí n bá ń pàdé ẹ tó tóbi lọ bó ti yẹ kí n dúró níwájú ẹ̀ nígbà yìí tó gbọ́dọ̀ ju àfáàfáà wájú mi ni. Tò ní ìgbọ́dọ̀ wá dúró níwájú bàbá àti àtẹ tó ju bàbá àfáà ni. Tó ní o

ìbára ń lọ sí ní bàbá ń gbọ́ wọn ní ẹ̀sù nínú òkú ètò àlejò ìbọ̀lá eléyìí pé ìtẹ́ríba kò sí ní wípé ká máa wúra nígbà tí àwọn ẹgbẹ́ rẹ̀ tó ló wà ojú rẹ̀ jẹ́ tí wọ́n ti tọ́ bá bọ̀ ní ìtẹ́ríba. kò sí sínú súnà àìrídìjú ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn àìrídìjú bẹ́lára ẹlòmíì aká bẹ́lára ẹlòmíì àìlẹ́kọ̀ọ́ bẹ láàrin ẹlòmíì tó yìí ni wà á gbọ́yé wọ́n á ní pé ẹ fẹ́ àgbẹ̀ fúnlẹ̀ sí i tí wọ́n á ẹ ta ẹ bàbá rẹ̀ lè yọ èdè súnà tó kábọ̀ ló fún àwọn èdè súnà ọ̀wọ̀ ẹ̀rí ba ara rẹ̀ lẹ̀ fún àwọn èèyàn tó bẹ́ẹ̀ ẹlòmíì gan ẹlòmíì gan lọ́ba bàbá rẹ̀ bàbá rẹ̀ wá sí òkú yẹ̀wò bàbá obì àbí pẹ̀lú òbí tó ń lò lọ́jà lọ́jọ́ ẹ̀rí àti tí máa bá ìyá tó máa lágbàjá yìí ẹ̀kọ́ ìdùnnú ọ̀ tí bá bẹ́ẹ̀ lò ó mọ́ àbàtọ̀ àwọn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lórí kan máa bàtọ̀ lọ́lẹ̀ ẹ̀ òfó lẹ́ àdókọ̀ bẹ̀rẹ̀ yóò mú àpò ọ̀fọ́lẹ̀ tó ní kókóró ni wípé àdáàbò àti ìkọ́nilẹ́kọ̀ọ́ àlejòlẹ̀ ìjẹ́ mùsùlùmí kò tún àti gbogbo tí bá ń bẹ nínú àṣà mùsùlùmí lápèjú mùsùlùmí haúsá pálípàdé ti jẹ́ mùsùlùmí gbogbo níbi ẹni haúsá ní ìwé àtàrà mùsùlùmí ìpọ́ọ̀dù kò ṣeé ṣe àwọn tó dáa pọ̀ tí ò dáa náà lọ ọlọ́run dáadáa àlámù tó ilé ìgẹ́gẹ́ láti wọ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́ san ìtòkèrè sílẹ̀ ilẹ̀ ìsàlẹ̀ láàrin gbósùlù àyẹ̀wò gbósùlù nìfàtà àti gbósùlù jàmáàbá àti gbósùlù gbogbo tó tó kùnú àwọn ẹ̀sìn Islam bá a ṣe máa ń wẹ̀ lónú Islam bákan náà kò yàtọ̀ àníyàn nìkan ni ó yàtọ̀ àdínà tá a fi lẹ́kọ̀ọ́ yìí náà a ti kọ́ a ti kọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà náà wípé òfin ti jẹ́ fọ́múlà bísíǹnẹ́sì fún àdínà ọ̀làhúnmá ìní nàwẹ́lú ọ̀sẹ̀lọ̀ àlàyé rọ́pà àlàyé àlàkíbárì àlàkíbárì ìláyé tààlà pẹ̀lú àwọn fọ́múlà kan eléyìí kò ní ìdí. sẹ́mi ẹni tó ní áyíkọ́ tẹ́gẹ̀ẹ́ ti dà bó ṣe dìde bó máa ń lè tó ní nígbà tó fẹ́ dìde lọ lọ́fi dìde láti lọ́fi dìde yí ń bẹ̀rẹ̀ gan náà ṣẹ̀yà nìyẹn. bẹ́ẹ̀ náà ni lè bá tù náà ẹ̀tọ́ bímọ tí ẹ̀lẹ́kẹ̀dá tí ìdẹ́gbẹ́ tó sábẹ́ ẹ̀dẹ́ dáhùn yí ń bẹ̀rẹ̀ gan náà nìyẹn kó tẹ́tẹ́ di ìgbà tó bá ń kọ́bọ̀ lẹ́nu kó tó di pé ní lọ́ọ̀dà tòlí alẹ́ ní pásítọ̀ kákàtà lè fi àkéèsí yíwọ ẹ̀jẹ̀ ìbímọ ẹ̀jẹ̀ ìbímọ a máa kà á nínú tẹ́ àwọn fídíò wípé àkọ́lù rìsáàtì pápá ìkókéré jù nínú ìgbà tí obìnrin máa fi ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ òní kóra tó olùkọ́kù bọ̀dí tó pọ̀ jù òní sixty days ọgọ́ta ọjọ́ lọ́nà màlìbíyà nínú àwọn tọ́wù ọgójì ọjọ́ forty days. ìkíníkè nínú méjèèjì kò túmọ̀ sí wípé obìnrin tó bá bímọ yóò jòkó fún ogójì ọjọ́ àti ọgọ́ta ọjọ́ kó tó máa ṣe rárá. Tùmẹ̀lí pé tí ẹ̀jẹ̀ bá ti ń kọ̀ sí ní pẹ̀lú rẹ̀ kò sí ìbẹ̀rù fún kò sí pàyà fún kìí ṣe àrùn lópin ìgbà tí ò bá sì ju ogójì ọjọ́ lọ àmọ́ yìí wá tẹ̀lé pé dandandandan ni kò di owó ní ọjọ́ bẹ́ẹ̀ni ẹ̀bí náà bá tẹ ẹ̀yìn lọ́dún máa láàárọ̀ gbàdí èyí àyè náà kọ́lọ́sì ní káyọ̀ ní mo dá yóò wọ̀ yóò máa fi òní o. ìtàkàdá ṣàkíyèsí kọ́lọ́pàá àwọn obìnrin ló wí pé ní ẹlòmíọ́ máa ń tẹ ẹ̀sìn máa tó ń jà ọ̀sìn ìfọ́n ogójì ọjọ́ àwọn òbí ẹ̀dì ọmọ. tòmọ́nù wí tàbí wọ́n jáde ọmọ òǹdè lórí ọjọ́ tàbá jáde ọmọ náà lọ́sọ̀ ní fún ẹni kéwù lẹ́yìn òní lò bọ́lá ọba ti ní lẹ́yìn ọ̀dá òwò owó màkìrù òwò màkìrù kùnú ẹ̀sìn. then bàbá ọkọ àti ìyá ọkọ kí ni ààlà wọn lọ́dọ̀ ọmọ wọn. àtọ́lẹ̀ mi wípé bàbá sí ìyàwó ojúṣe bàbá ìyàwó kò ní pé ó lè sọ pé ẹni tí ó fẹ́ pé ọmọ tó jẹ́ létí ó sì wá. Bàbá ọkọ náà tó náà rí pé ní ọmọbìnrin tó kọ́kọ́ ní pẹ́pẹ́ tó ó sì yíwò. Tábà sì yíwò kì í tíṣẹ̀ rí àná wọn kò ní wọ́n ti ṣe. Bóò ni wọ́n ti máa délé ayé wọn, bóò lẹ́sẹ̀ jẹ, bóò lẹ́sẹ̀ mu, èló lẹ́pa, bóò lẹ́sẹ̀ náwó yín, kò kà bàbá ọkọ àti wọn òkà àbáyọ̀ wà ní àyàwó. ìgbà tí ó tọ̀ ó kà wọ́n kí wọ́n tó lè dá sí domestic issue láàrin ọkọ àtìyàwó òun ìgbà tí wàá dàbà tẹ̀lẹ̀. tí kò wá lè yí pé gbogbo wọn náà wọ́n tí kò wá lè yí pé lọ́wọ́ àdó hákámán ìlànà yìí wà hákámán ìlànà yìí ń àrọ́dá ìlànà ìwà pẹ́ẹ́lá àwọ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ nígbà tí islam ló bẹ̀rù wọn dá sọ́rọ́ nù. àmọ́lẹ́yìn eléyìí ń tó kàn nǹkan náà ń sọ ọkọ ni wípé a ní kí bàbá ọmọ bàbá ọkọ máa ń lò bàbá òun fíà tó bá rọmọ rẹ̀ títí kan tí ò lẹ́kọ́ pàkíyèsí rẹ̀ tó pàkíyèsí rẹ̀ tó bẹ́ẹ̀ náà ti já ìyàwó náà bẹ́ẹ̀ ìyá ọkọ náà yé nǹkan sọ. àmọ́ yìí tí ó bá di wípé ní nígbàtí wọn tí ó fi dàárín àwọn àtọ́yé tí ó fi dàárín ọkọ lẹ́yìn àwọn oníwòsàn gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè ní ìdílé pé wọ́n ní kí ọkọ ọkọ sanwó owó ọ̀sọ́táǹtì fún ọ̀rẹ́ nìkan kọ́kọ́ yá wípé ọ̀rọ̀ nìkan nílẹ̀ Yorùbá ìjọba náà ní wípé ní wọ́n sì ní ìyàwó lórí náà ní. pàápàá jùlọ àwọn ìjọba tó ń lo ìjáàbù àwọn ìlú adáná ìgbé ẹ̀yìn ìyàwó òjìtọ̀ ìyàwó lórí kó máa ta owó owó aláìlera bẹ́ẹ̀ sì lẹ́sí òtọ́ fún ìyá bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ tuntun bá ṣe bẹ́ẹ̀ ó ti ta àtàtà ájá òwúrọ̀ lọ tó tayọ àlà iṣẹ́ ní alákàlẹ̀ rẹ̀ òbí ní òun kú ọdún ara wọn rọ́pò kò lè fi kárí wọlé ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ ẹ̀kọ́mẹ̀rin àtìlẹ́kì ìgbàlá rẹ̀ ọ̀sálà wọlé wípé sọ́nà ìdẹ́rẹ́ fún ọkùnrin wọ́n kírámà tó obìnrin àpọ́nlé ni tó yí ìdíkà ìdájọ́ ìlú inú ẹnì kan ò bá gbọdọ̀ dé lónìí kan sẹ́ni tí òṣìṣẹ́ ńlá Muhammadu rásá ń pè fún mi ní mọ́gírámà ó ní pé kò gbọ́ ìsọ̀tìẹ̀nì ìṣẹ́kìrì ìsọ̀tìẹ̀ máa ká lè nàbí yìí máa ká lè mú pé wàjú pé ìdá ọ̀pọ̀ ọ̀hún ọ̀hún ìdáhùn kò tọ́kùn wa àgbègbè ní tọ́kùnrin wa lóbìnrin wa lẹ́yìn àti ànẹ́tọ̀lọ́wọ́ akọ̀ kan àfúnilọ́ ìgbìmọ̀. Ànẹ́bí rẹ̀kọ̀mẹ́ndì ẹ̀ fún wa sọ̀rọ̀ àwọn àdìmọ̀sẹ́là gbogbo ayé bá wà ní ní orílẹ̀ èdè kọ̀wá o. Wọ́n ti sọ pé kúrú bẹ́ẹ̀ lọ tó padà tó wọn lọ́wọ́ tó padà sí pé ojú sì wọ́n ni. Ìtọ́wọ́n máa lò láti wà ní pé ní wàlúwàlú dá sábòjú òjò. Wàlúwàlú dá sọ Yorùbá àwùlé nìkan ní ilé ní ìlú náà wọ́n ní ti bàbá wa nínú ìsìláàmù láwùjọ wípé kí àwọn òbí àwọn àyà tí wọ́n kọ́ ọmọ ọlọ́kọ̀ ọdún méjì láti gbà wọn sàn pé pé ní ọmú ọmú ìyá olóda lára ọmọ sábà máa tó ká bẹ táwọn àwọn àtàndó òrè náà náà bọ̀ kí wọ́n bá wọn ní pé rárá wọ́n bá ti bí ma náà wọ́n mọ́ ní kúndùn ní ẹ̀ tó bá rántí láwọn àsìkò nàìjíríà nání tẹlẹláàkì fnj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó máa ń tà nígbà wọn bí àwọn ilé ìtẹ́gùn tà ẹni èdè nígbà òpẹ́ wọn bá àjẹ́ pẹ̀lú rárá kí ọmọ kí ọmọ àbámọ ní ọ̀dùn lódà lónìí wọn náà wà jọ bí kú ọlọ́mọ wẹ́ kà pé àbẹ́rẹ́ dájẹ́ pọ̀ àti ìròyìn ní tẹ́tí ọ̀gá yé lókù níbẹ̀ ó ti bẹ̀rẹ̀ tó ti wà lónìí lábẹ́rẹ́ náà ti kájà pọ̀ ní pé family planning ṣe àwọn àwọn ilé ilé àwọn ilé ilé kí ẹ̀mí òye àwọn ìyàwó kù káyọ̀ bá àdágbára irọ́ ni wọ́n pa ṣe bẹ́ẹ̀ náà ti kàyí. àwòrán yìí ní ìfẹ́ káwọn ọmọ ọlọ́run ní ọdún méjì kùrán lọ fẹ́ ni wà á múlu wọ́n fi kọ́ ló gbẹ̀rẹ̀ tó ń ṣe àwọ̀ kí lè fẹ́ títà gbòòrò tó tó tó délé ìlọ tẹ́lẹ̀ máa ní ká títò ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ máa tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ tó àwọn láti ẹni tí o bá wá yé fún wa tẹ̀lé lórí wọ́tápù àfẹ́lẹ́kà ní amẹ́ríkà fẹ́lẹ́kà ní uk ẹ̀fẹ́lẹ́kà ní fáńtì ó ti ẹ̀dọ́ àwọn oníṣẹ́ ẹ̀dọ́mẹ́ntì wẹ́dẹ́ wọ́n ẹ̀dọ́ ti tọ̀dọ̀ ní france of malawotel so yóò ń àwa ní àkọọ́lẹ̀ tiwa yìí ìsìlámù pọ̀ lẹ́nu tiwa family planning òun ni family determination family limitation ẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ àníwá kéèyàn ó lé ní ti fámìlì ó yàtọ̀ sí pé kó ní sáǹdì báàlù kó fi ààlà tọ́mọ. lábẹ́ nípa ààlà tọ́mọ níbi àtúntì nípa ní àádúró àádúró ní ọlọ́ ní sọ̀rọ̀tọ̀sì kí kéèyàn máa ọkọ àti ìyàwó kọ́jọ́ máa lápẹ̀pọ̀ kò láti máa rí ilé ìdí díẹ̀ kọ́kọ́ máa rí ìtara ìyàwó rẹ̀ kó máa rí ilé ìdí outside the the vagina láti má jẹ́ kí àti òun ti oyún ṣẹ̀rí àfarahàn àdéhùn náà lọ sí ìmọ̀tọ́ ní kọ̀ǹpáàmù ojúlé látara sísáǹtì yìí mo ní ìsàkó kọ́ramá òun ni ìmìtẹ́sàn kámọ wípé pé iye kápò pèsè ọmọ méjì yìí ìsàkó kọ́ramá àdéhùn ní pé pẹ̀lú òkú ọlọ́run wa lọ́sìn ní ọmọ láti ìsàkó kọ́ramá má bò pé má sẹ́ tó kéré ẹ̀sọ́ tó yẹ pọ̀ jù wọ́n pé gbogbo ìtọ́wọ́ bá bóyá lágbára tẹ́ẹ̀lì gbọ́dọ̀ ló wọlé ẹ̀sìn láwọn ọ̀hánà ilé. Then lábẹ́ ẹni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò tó ojúṣe wọn mọ́ jẹ́ ìyàwó lè mọ wá lè ṣe family planning láì sọ́kọ́kọ́. Eléyìí ìmọ̀ta pẹ̀lú pé ó mọ̀ lọ lè ṣe family planning láì sọ́kọ́ ọ̀pọ̀ torí tó bá padà yíwọ́ ọ̀rọ̀ tá a ní gbàgbọ́ wọn tó kọ̀tọ̀ gbọ́n mi àmì àbáyọ ni wípé tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe àbójútó náà ní ara wọn tó láti ẹ̀fẹ́ ní àwọn ní ìrìn ìdíjú tí ò bá wá gbọ́ tí ò bá gbọ́ ẹni tí àwọn ń bá rí pé ìwọ ọkùnrin bẹ́ẹ̀ bá máa ń gbọ́rọ̀ nílẹ̀ kò sí láì di kó fi lọ ìrẹsì bẹ́ẹ̀ tí ò bá tún wá wúlò náà tó ìlú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ sí sẹ̀ríà pọ̀ sẹ̀ríà pọ̀ lò wọ́n sì ní provision láti decide lórí lẹ́yìn ìpè tí ọ̀sẹ̀ àkọ́kọ́ ni wípé ní Islamic family law ọ̀nà tí Islamic family law ọlọ́run dáhàlá àlámú ìsọ̀wá. èyí tí ókè wọ́n ní pé ọdún mẹ́rin mọ̀ náà sọ́lá ọlá ń lò ní maka olú ọdún mẹ́tàlá nílùú maka ó sì lọ ọdún mẹ́wàá nílùú nàìjíríà kò sì ní gregorian calendar ṣe máa ọdún tí ó lò òkú ìtawà ká tó tó tó táwọn àwọn ọkùnrin lè lágbára wọn là kọ́kọ́ táwọn kan táwọn kan lọ́gbà ní pé wúlì dẹ́mọ̀lá ọ̀rẹ́ wọ́n sẹ́lá àmì òfin pẹ̀lú ilé rẹ̀ pẹ̀lú wọn bí. sọ àwọn tí wọ́n ń ka ìbálẹ̀ kọ̀ọ̀lù ní nàìjíríà àwọn wà kọ́ rẹ̀lẹ́bàtì. Eh, àwọn wà rẹ̀lẹ́bàtì àti ma ọdún hijira àbíkọ́rí ọdún ìlú ìgbórí àlọ́. ọ̀tàwọn àbáwọ̀ àtẹ̀wọ̀n sọ fún àyíkú fẹ́ràn pẹ̀lú ẹ̀ka wọ́n máa lè torí pé ní àìlèmù ó yá lù ọ̀já lù wú àìlèmù mímọ̀ rẹ̀ àìmọ̀kárí ẹ̀sìn tọ́ba yìí fẹ́ẹ́ ní english la fẹ́ẹ́ fi ìdílé kalẹ̀ pẹ̀lú ìlú pẹ̀lú òkòrò àwọn náà ṣáà ẹ̀ sí ẹ̀ provide information fún àwọn tí wọ́n ní ìdí rẹ̀ agbọ́dọ̀ wà eh, reality ti àwọn àmì tí wọ́n ní ìdí rẹ̀ à ọjọ́ ìwò ni o wàlá yàtọ̀ wọ̀ ló dá kámọ̀ lọ́kẹ́ ni a bá ń lọ àdírẹ́sì àwọn ọ́dírẹ́sì tí wọ́n ní ìdí rẹ̀ ọjọ́ ìwò náà bá kò là tó lẹ̀ sílẹ̀ pé àwàràwàrà sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo yára ah, ní ìdí rẹ̀ ṣé ìtumọ̀ ẹni pé ní làákà ìyọ̀gbà àti làákà ìyọ̀gbìnrin pàtàkì ọ̀rọ̀ pé náà evidence tó ń bẹ lọ́wọ́ wa anẹ́sọ̀lá sábà ní àdínkù àdídàwò ó ní pé ní àdìsá òun ṣàkọ́ ibùdó ìdàrú àwọn obìnrin afa ti ọkùnrin ni wọn bákan ni wọn. ilá àìsàn wa rẹ̀ ṣááyọ̀ ìdásílẹ̀ sọ̀rọ̀ yìí. ìdí tá a bá ti rí i pé ṣẹ̀gbẹ́ ẹ̀ ní pé níbi ẹ̀yìn tí kan náà ẹ̀dùn ayé lọ. Lápòjú ojú lè ráàpù lè zẹ́kẹ́rí nínú àtẹ̀wúta ní alẹ́rì ìlú. Nínú ṣàhádà alẹ́rì wípé ní nínú àwọn nínú àwọn ààyè kan ṣàhádà ní mọ̀ra ṣé ní láti nù ṣàhádà kan ló ń yá ìbẹ̀yìn àgbà. Pàtẹ́lẹ́yìn rẹ̀ sábà ti lẹ́rìí bàtà wọn. Pàápàá jùlọ ẹ pé ní làákàyè tó ń pín ọwọ́ ọkùnrin àtọwọ́ obìnrin déédéé ni wọ́n. ọ̀pọ̀ ní ìjọ́bọ̀ ni ní kọ́nà ti wọn ìfẹ́ kò wọn ọwọ́ ọkùnrin obìnrin wọn náà natural ni yóò. náà ẹ̀hẹ́ àwọn àwọn ọkùnrin máa ń ní lápá kò bá ti ń fi ọwọ́ irú àwọn tá a sọ lẹ́nu kan jẹ́ pọ̀ àbáfá ọkọ rẹ̀ nígbà tẹ́lẹ̀ nù. Báà ní pé kí ni ọkọ náà fẹ́ gbàdúrà lára sí ẹ̀fẹ́ náà. So tí àkùnjà ẹ̀ǹtì náà kojú òǹkà àwọn sọ́ọ̀tì ìgbà òsì àwọn akẹ́kọ̀ọ́ náà lè rí. Bọ̀dé nípa functionality functionality ọ̀la rẹ̀ kò yẹ kíkira. Ẹni kálukú bá ti lo ọpọlọ rẹ̀ náà. Àyè fáwọn lọ́pọ̀lọpọ̀ àwọn àtúntò ìwé wàá máa lù àwọn tíkẹ́ẹ̀tì àwọn ẹlẹ́gbẹ́rẹ́ rẹ̀ nípa ẹ̀rí wípé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tẹ̀láṣẹ̀ ìdánwò àwọn obìnrin máa ń fẹ́ ìdíjọ ọkùnrin lọ. àtàyè tíkẹ́kálì ìtàyè tíkẹ́kálì wọ́n kú fún ẹ̀ ráìtì wípé obìnrin lè máa ń ráìtì ìtàyè máa ń sọ fún wọn ju ọkùnrin lọ. so ibi wọn ti ní ìdàgbẹ́mẹ̀tì wípé láti retain information ìwúrọ̀ lọ́ọ̀dì ṣé ká ọkùnrin lọ́ọ̀dì ìbìrin àbí obìnrin but láti acquire obìnrin pan àfúrẹ́sì ju ọkùnrin lọ táyà wọ́n tàbí ti dé kúrò lọ àtẹ̀jẹ́jì ọdún sọ́nà sí ìdókòwò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn táwọn ní kíláàsì àwọn ìwé tẹ bá ṣe ìyàwó ẹ̀rí tẹ bá ní twenty four class wọ́n láìpẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ sínú obìnrin ló ti àwọn ọkùnrin tó kù máa ń so lóra kálọ̀ àwọn ọmọdé yìí wọ́n wà lẹ́yìn lẹ́yìn ẹlẹ́yìn ọkùnrin ṣùgbọ́n náà wípé ní níṣẹ́ pẹ́lá bíríìsì ọkùnrin àti obìnrin ọlọ́dà aláàlá kó yàtọ̀. wọ́n ní kàfàrà Ramadan títí wọ́n ń pa kàfàrà Ramadan ẹ̀yọ̀ kan náà ni. kàfàrà kò ní dídà téèyàn ó àtéèyàn ó bọ́kù lọ́rùn ẹ̀rú. Típa rẹ̀ ò bá ká kó bọ́ ọgọ́ta aláìní kó wọn lóúnjẹ nígbà yorùbá ká eléyìí náà kó kó bá wù ọgọ́dọ̀ ọjọ́ òtàfàrà ilé ìdáná sílẹ̀ sí ni pé kàfàrà méjìlá ní kàfàrà ìlànà ìtọ́lọ́wọ́ yìí òun ni kàfàrà sẹ́yìn bá búríkì ọ̀nà ti wẹ̀ fún ọ̀nà ni pé kò yẹ kí ìyó ní àtìkọ̀ láàárín òun àti ìyàwó rẹ̀ lọ́nà àròyìn ó wá ní ìdí kàfàrà láti ní kàfàrà òun náà láti sọ̀rọ̀ àwọn àmì náà ń bẹ̀rẹ̀ pé ní èèyàn fi kórìkì ọ̀nà ọ̀mọ̀gbọ́n ni ó fi fa okun ọgbà àdáyìíra kọ̀tà àwọn oníkà fara mú bẹ́ẹ̀ ìyá bá màmá jẹun lọ́sàn ramadan òun náà fi kọ́ba ramadan lọ ọ̀tọ̀ oníkà fara mú àbí ẹlòmíì tó fi nǹkan míì náà tó pẹ̀lú àwọn àlèkíyà bẹ́ẹ̀ ìyá màmá jẹun bí ti kà ló ti ti náà orí ti kà fara orí ti kà ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tí ò lè gbà wọ̀ ìwà àrẹ̀lẹ̀ sí ẹ̀yọ̀ ẹ̀kọ́nà hù jíjẹ ìwà àmọ̀tàkìn sọ̀rọ̀ ìkàfàrà àmì náà ẹni tó ẹgbẹ́ ní kò lè gbà wọ̀ náà kọ́ bá lè ìgbẹ́láyé látàkì níbẹ̀ yìí kò ní bá wẹ̀ àwẹ̀ tiẹ̀ àwẹ̀ títí ẹ̀kọ́ ní kéríà yóò mọ̀ fún àwọn èèyàn ẹnìkan ló ń lé lójúmọ́ èdè tó bẹ̀rẹ̀ kan fún ونعني náà ní ilé الإسلام في أحد ìsìláàmù pé àjàrà èèyàn ájírù ní lóṣèlú táwọn ìlú máa ní àwọn mẹ́ta míì tí ànábì bàbá àbúlà ní wọ́n dá ẹyẹ sí wọn nínú mọ̀dínà títí táyà ìwà bọ̀ kalẹ̀ gbé wọn orí fún wọn. Wọ́n á fi ájírù. Kí n sì lọ bá kéèyàn mẹ́lẹ́ pé kéèyàn ti sọ ọmọ ìyá rẹ̀ ní kò ní dá sí i kò ní sọ̀rọ̀ sí i kò ní bá a jẹun kò ní kíkà sá sí i kò ní sálámà sí i ìyí nínú ìsìlámù kòrò ní mẹ́ta lọ kò gbọdọ̀ ju ọjọ́ mẹ́ta lọ dáa nàmbà wán. nàmbà tù ẹni tó bá kọ́kọ́ parí rẹ̀ náà méjèèjì wákà ìwéwò mà kò lọ́ọ́ da náà méjèèjì lọ. nàmbà tìrì ni wípé nǹkan béèrè àwọn ń ṣe àájú rù kò tún àti kẹ́kẹ́ àwọn àtijọ́ ò. ọ̀rẹ́ lágbájá wọn wọ́n ti ájírù rẹ̀ ká máa wá sọ ìdájọ́ ìpè láti bàbá ìlú. ájírù òyìn àdùkò gba ìjẹ́ ọmọ ènìyàn lára ẹgbẹ́ ájírù rẹ̀ kò dájú ìtàdù. bẹ́ẹ̀ ájírù yìí tó wà lẹ́fẹ́ kí ìlú òun nìyí tí ìmáàmù ti olórí ìlú tó bá ti kẹ́yà. àmọ́ láàárín ara ẹni wípé àrùjá ìsámọ̀wọ̀n ọ̀rẹ́dẹ̀lẹ́ nínú o pé káàkà wá pàtàkì kájú ọ̀gbẹ́ àgbẹ̀ ọjọ́ mẹ́ta láwọn ìkọrí ìsìn tó ká parí rẹ̀ láàrin ara wa. tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àwọn ẹgbẹ́ àwọn oníbíbí àwọn oníkàkà pé káàkà ájú wọn náà á sì ájú àwọn oníbíbí àrà ní káwọn òkúndòkó bíbí àwọn ní ìtàbárò wípé ní ìdókó wa ìdókó wa yóò máa fún wa ní pírẹ́ǹtì nígbà wo lápò ìdúró lè dì gbogbo àwọn tajẹ́ ṣàlápò ṣáháwá káwá ìṣòkò ní fọ́ǹtì ti ìdánilẹ́sìn olórí nàbí lápò ìdúró. tàbí ìdánilẹ́sìn máa ní ìdòdó wípé gbogbo wa àfún wa ní kọ́ńtẹ́ǹtì àkọ́kọ́ mi kan náà sọ̀rọ̀ láàrin kan tó máa lọ ní síkálì tó ààyè òǹkó dáa. àbámu ara yìí pé nílùú ọbẹ̀ wa alípẹ́ pẹ̀lú nǹkan ọlọ́run ọba àǹfààní kújáde tẹ̀ yóò lù túmọ̀ lọ. àáfọ̀ àdìmọ́rọ̀ ààrẹ kọ̀mọ̀dá báyìí ìrọ̀lẹ́ òwú ìrẹ́lẹ́ ìbáṣẹ́ ìṣẹ̀ṣẹ́ ìbàdìbàdì ẹ̀rẹ́ṣẹ̀ṣẹ́ àbúkọ́lé ìdílé àbúráyé àbá ìmọ̀ ìlọ́wọ́ta alára bẹ́ẹ̀ ni wọ́n ní pé ẹ̀ẹ́dẹ̀rì kí ọ̀pọ̀ máa lè ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ nínú mi bẹ́ẹ̀ ni màá kó ń dá fún mi Olùkọ́ fẹ́ fi tùmí sí ìwà lẹ́sìn sí ilé oúnjẹ àti nípò. Ìyáyàwó wà máa náà dá ẹ̀rí ní àkàlọ́ yẹ pé ní bájẹ́ fọ́nà ẹ̀jẹ̀ ká lè ka ìsálẹ̀ tàbí ìbéèrè ìyàwó ni. Àbí ẹni tí a ti dábà lè kà náà pé ìjọkọ̀ ìyáyàwó wà náà dá àlọ́ àgọ́rùn gbogbo àwọn àpalùpàá àti ìjọba lórí torí ìtọ́wọ́ ìtọ́rẹ̀ ìlú ẹ̀kọ́ náà lọ́wọ́ pé ní kì í ṣe gbogbo ìgbà tí a bá mọ̀ náà lè yóò máa kà nínú sẹ̀ríà sẹ̀ríà sẹ̀ríà sẹ̀ríà ò sí dandan fún ìyàwó kó dáná àmọ́ rọ́rùfù àṣà àṣà ti dandan fún ìyàwó kó dáná àwọn àbá lo àlàádájú mọ̀ àtàmàlò àwọn àtàkà ń bẹ bẹ́ẹ̀ pé ní táà ti rí ẹ̀rí sọ́yẹ́pẹ́ ní ó kọ́ńtàdíkì nínú sẹ̀ríà ẹ̀rí ó nìdí ìṣẹ̀ ìdí tó tó pọ̀ dẹ́nu rẹ̀ tó a máa ní ìdìbò àtàtẹ́ à ń gbà wọlé torí pé àrí ẹ̀rí tó sọ fún wa tẹ̀síṣẹ́ káyọ̀ wípé àtàwọn ẹ̀gbọ́n lò ó àrí òun àtàtẹ́ a máa ní ìdí àgbà wọlé torí ẹ̀sẹ̀ pé náà lọ́pẹ́ ní éjì máa yàwó fún ọkọ wáyé ìbò mọ̀ọ́rọ̀ bá ní láṣẹ̀rẹ̀ àná pọ̀jù náà lẹ́pẹ́ náà bá ti fún wa ní rule of law máximum wípé ní àlìmọ̀ àrùn rọ́bà àlìmọ̀ solution ti mọ̀ lẹ́pẹ́ ní well established well practiced and notorious nínú ìṣẹ̀ríà tó táwọn yóò fi kátàkó àgbà abẹ bẹ́ẹ̀ ni kí ìyàwó kó máa dáná fún ọmọ ọkọ sí àkájẹ ládàá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kọ́ bá ni sàwọn àwọn obìnrin máa sábà ní ládájú nú àwẹ̀ pápájọ nú àwẹ̀ wọ́n wà ní oríṣi yìí ọ̀pọ̀lọpọ̀ ọkọ máa tó ní wọn ní wípé ní sábà ti dá dáná kí ọkọ àbí kí àwọn fi àdúgbò tó fi bọ́ lulẹ̀ fún àbùkù wọn nígbà wọn òun wọn á jì láti ní ìpín títà tí wọn fi jẹun sábà tí wọn fi tó ṣíkè náà. àbáwọn ìyá àwọn òṣìṣẹ́ wọn ní ẹlẹ́bílà wọn jẹ́ lórí iná àdúgbò tó jẹ́ ní ìjẹ́ lórí lọ́wọ́ lẹ́yìn ìgbà tó wà sáré náà bílà wọn wọ́n jọ ti jìnnà tó bá dé kọ́lẹ́jì náà wọ́n bá fẹ́ máa gòdú náà kọ́ àsìkò náà ọkọ̀ fi yé púpọ̀ nù wọ́n lè yí tó lè yí bá lè sọ ọlọ́run sàmúlá rẹ̀ dídáná ní kò sí lára ẹ̀sìn o ìlera rẹ̀ ṣe o ọlọ́run ẹgbẹ́ láti ní pé à kò padà rárá o ìdá ìṣeun ọlọ́run sàn ilé sàn rẹ̀ ọlá ọlọ́run ọba lókè lókè ra èyí tó pọ̀ náà lùbáríkà ní àwọn ọmọ ẹni kálukú wa ọlá ọlọ́run ọba. wọ́n sábà ọkùnrin dàkún gbogbo ẹni tó bá ti níyàwó tó kó náà kọ́kọ́ bí ẹ̀ pé ní gbólóṣáìtì tó ọ̀gá ti nínú ilé. ibi tí láǹdà àwọn ibi tí mọ́tà wà nù ibi tí adùn adùn bẹ́ẹ̀ ní ẹ̀kú wà nù kò sí nínú ilé ẹ̀jọ̀ lòkó ó yọ ọmọ nàìjíríà náà lè ṣe jọ́mí ìdìbò nàìjíríà jọ́mí ìdìbò jọ́mí ìbò jọ́mí ìdìbò tó wó yẹ lọ wọ́n yọ jẹun fún jọ́mí ìdìbò tábàtà lè lọ fún jọ́mí ìdìbò wó jáde ìyàwó tábàtà lè lè ìyàwó wó tẹ̀pẹ̀lẹ̀ ìyàbọ̀ tó eléyìí yìí mú ó ní akápọ̀ rẹ̀ yìí mú dání títí tí yóò fi kú òun àti ìyàwó rẹ̀ kó yẹ máa jọ ní o ó lè máa jáde ó ṣẹlẹ̀ àtẹ̀lẹ́ ní pé kí àìmẹ́rin ọlọ́run tẹ́lẹ̀ kò ní olórí pẹ́ẹ́sì ló àkọ́ àyè fún iṣẹ́ lọ́dọ̀ ìyá ńlá wa àdíríà ní àbí àdíríà ló ń sáàtì lọ àtọ̀rí ilẹ̀ ìlú pé ìyá ńlá wa àdíríà nígbà tí information àti ìtọ́kọ́nà lọ́dọ̀ rẹ̀ òun kẹ́kẹ́ lọ́gbàgbọ́n ló méjì mú kù lórí àlọ́lẹ̀ ìbáyìí àìmẹ́rin ọlọ́run tẹ́lẹ̀ tó ń fi ara wọn. Wọ́n lè rí pé gbàdá sọ owó díyà àtọ̀ wípé ní ẹni tí tọ́ba pààyàn ló tẹ́lẹ̀ ní ìtàn fámìlì ó sọ̀pọ̀ tirẹ̀. Wọ́n ní ẹ̀ka pààyàn pẹ́ẹ́pẹ́ ní ó máa ma pààyàn lórúkọ tí a pè ní àánúdù pẹ̀lú wọn lè sọ̀pọ̀ tẹ̀ náà. Àpèsọ́lẹ̀ náà ní pé wọ́n lè sọ̀pọ̀ tẹ̀ láwọn fámìlì tó ní ẹ̀jẹ̀ tábàtì níta wọn yóò dájú ìpàdé ká má bàá máa owó tó kù tó kí ni òṣìṣẹ́ rí àwọn ilé pé òun gẹ́gẹ́ ló sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ṣùgbọ́n tí báńkì yìí sábà kọ̀kọ́ tiẹ̀ tó dáa ọ̀nlàyé ti ọdún lọ́kọ̀ owó òun ò sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ káfà owó ń sọ̀rọ̀ yẹn lórí àwọn asọ́gbà rẹ̀ ó gbẹ̀ pé ìgbéyàwó ti bẹ láàrin méjì fún náà kọlùbáwò fẹ́ ara àtàlùsọ̀wá. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم ساعة اهل العلم أن السلام على المسلمين